mo ní láti wá ṣe kínní sódà kẹ lè fi mí lọ́kàn balẹ̀ kẹjẹ́ sinmi kí fẹ̀dọ̀ lórí òróǹro ẹ kọ lọ wo ẹ gbogbo ẹ̀yin tẹkọ rí update lásán ẹ lọ gbọ́ show tí mo ti drop láàárọ̀ yìí ẹ kọ rí update lásán ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bombard mi pẹ̀lú calls naija group ẹ gbọ́ tí mo ń sọ mo ti ṣe update lórí ẹ̀ láàárọ̀ yìí naija group mo rántí láti fi international passport sí si ni mo ṣe lọ fi update international passport síta kì í ṣe pé kò ní international passport nìkan naija group láti join naija group hundred and fifty k mi fọ́ọ̀sì yan o nǹkan tó bó ṣe wọ ọlọ́jà ló ṣe lè tà lọ́jà ìwọ fún nìtẹ́lọ́rùn kò ṣe dandan ni kò join mi ìfipá mú yín mi ìfokùn sí ẹ lọ́rùn mi ìdẹ̀ fọ́ọ̀sì èèyàn ìwọ̀n fún dẹ̀ nìtọ́ lọ́rùn àwọn groups workshop groups pọ̀ nígboro To bá fẹ́ join WhatsApp group ni from Naija 150k not only lè 150k lọ́wọ́ gan tó bá ti ní requirement o ò join number one. ẹni tó bá ní 150k láti san you must have an international passport ẹni tó ní 150k láti san ó níṣẹ́ gidi lọ́wọ́ ebi ò pa and one of the reasons tí to tó wà lábroad ṣe fẹ́ àwọn ọmọ Naija ni wípé believe. máa ń believe wípé tí wọn ò kí ń níṣẹ́ lọ́wọ́ wọn máa gbé gbogbo bùkátà wọn máa máa ṣògùn sáwọn ìwọ tó lè one hundred and fifty k for group to have a relationship ó yẹ kó mọ̀ wípé ebi ò pa ẹ́ oníṣẹ́ lọ́wọ́ so tí n bá anybody tó bá fi tó bá wà nínú group naija mi àwọn tó wà lábroad ò lè bẹ̀rù láti fẹ́ wọn torí tó bá san hundred and fifty k you must have an international passport tó bá jẹ́ òun láti jẹ́ òṣìṣẹ́ you must have a work id òun láti jẹ́ law abiding citizen you must have a national id card tó bá jẹ́ o jẹ́ oníṣẹ́ àdáni you must your your your company must have CAC certificate your company láti ní account tó wà lórúkọ company ne ó dẹ̀ láti máa san ó dẹ̀ láti ní tax clearance ó mọ̀ ṣe sọ pé bó jẹ́yàn mẹ́wàá ni mo ní mo máa wá sílé mo máa rí kinní yẹn pẹ̀lú ojú mi kí n tó fi ẹ́ group To ba bá sanwó fún mi tó o bá láwọn nǹkan mo tí mo kà yìí máa dá owó ẹ padà o mo sì sọ pé mi ò force anybody lati join group mi o mi ò fokùn mọ́yàn o àmọ́ mò ń fi akọ fi àwọn èèyàn sí ni so to ba ma wà nínú group mi o ti mọ̀ pé tó bá san one fifty thousand o ti mọ̀rú àwọn kàtígórì tó wà nínú group yẹn o ti mọrú àwọn èèyàn tó máa bá nínú group yẹn o ti mọ kàtígórì àwọn èèyàn tó máa wà nínú group yẹn wọ́n á jẹ́ working class wọ́n á jẹ́ oníṣòwò tó dágájíá wọ́n á jẹ́ ẹni tó jẹ́ wípé bọ́ bá rí ọkùnrin ní gbogbo anywhere in the world wọ́n lè ní àwọn document táwọn náà máa fi ṣe visa tó dẹ̀ yẹ pé ọkùnrin tó ń lọ bá o bóyá ó máa ra tíkẹ́ẹ̀tì ni o so kò ní sí wípé bóyá wọ́n máa máa pe ọkùnrin pé sáré bá send data ṣó ti jẹun no mi ò tí ì jẹun i never chop mm -mm kò sí pé i need help mi ò fẹ́ obìnrin i need help tó bá níṣẹ́ business kéékèèké àwọn èèyàn pọ̀ tó ń ṣe whatsapp group ẹni ńlá ní ṣeun ńlá àwọn èèyàn pọ̀ tó ń ṣe whatsapp group so eh, mi ò fi ṣègbéraga ẹ lọ join whatsapp group àwọn èèyàn yẹn but whatsapp group tèmi one fifty àti times and conditions ni you must ah, odò lè ní everybody tó wà nínú WhatsApp group mi òun gbọ́dọ̀ ní international passport pericosite ni ó gbọ́dọ̀ ní ní dólè ni you must have an international passport you must have a work ID a working class lady or a working class man you must have a work ID you must be a law abiding citizen torí tó bá meet èèyàn labroad o ò ní fẹ́ gbé orí kunkun pé o àbáì nígbà tó bá tẹ̀lé rules and regulations ìlú tó ti ń bọ̀ báwo lo ṣe fẹ́ àbáì pẹ̀lú ìlú tó bá mú ẹ lọ báwo lo ṣe fẹ́ gbọ́rọ̀ sọkọ lẹ́nu báwo lo ṣe fẹ́ gbọ́rọ̀ sí ẹni tó mú ẹ lọ sábrọ lẹ́nu báwo lo ṣe fẹ́ ṣe dáadáa báwo lo ṣe ní mọ̀nàjà múni wá lọ so you must be a law abiding citizen by having a national ID card and o oh, gbúdọ̀ já ìjọba lólè because tó o bá ní CAC certificate tó o dẹ̀ ní national ID tó dẹ̀ tó dẹ̀ ní tó ní CAC certificate ó yẹ kó mọ̀ pé wàá sọ tax lórí iṣẹ́ tó ní àwa ń sọ tax ń bí so tó o bá fẹ́ join group Yinka TNT because èmi abide by the law of the country tí mò ń gbé o máa ń láti tó bá jẹ́ pé o ní business ẹ̀ no matter kó ta wóró bo nílùú yìí kó gbé sẹ́gbẹ̀ títí wàá san tax wàá dẹ̀ register wàá dẹ̀ wàá dẹ̀ wàá dẹ̀ register Eh, business ẹ wàá san tax wàá register business ẹ so kó bá tawó robo lẹ́gbẹ̀ẹ́ títì tó bá register company ẹ wàá tan wàá san tax fún ìjọba so tó bá wà nínú because ma register kíní yẹn nfa ó wà lọ mo register company mi bí so ó dẹ̀ máa wà lọ́ndà company mi ni ṣàbáríkòlò tẹ́ ń rí yẹn is registered so tó o bá fẹ́ join group Yinka ní Nàìjíríà think twice you must have an international passport is hundred and fifty k ẹni pé mi ò bẹ̀rù sọ mi ò fọ́ọ̀sì èèyàn mi ò fokùn mọ́ ẹ lọ́rùn ìwọ̀ fún nìtẹ́lọ́rùn o ò bá ní three million tó fẹ́ fi join tó o bá ní àwọn nǹkan tó kù tó bá jẹ́ o láti ní work id you must have láti sọ wípé oníṣẹ́ lọ́wọ́ you must have a national id card láti sọ fún ẹ wípé o jẹ́ ọmọ nàìjíríà rere o dẹ̀ jẹ́ law abiding citizen tó bá you must have an international passport tó bá wá jẹ́ pé o jẹ́ a business owner you must, your company must have a CAC certificate you must have a tax clearance and you must have international passport company dẹ̀ láti tún ní account it's just for me to see kí n kò rí àwọn kìíní yẹn then máa pick ma tick orúkọ ẹ pé o ti kójú òṣùwọ̀n lè wà nínú group yẹn but tó o bá láwọn kinní yẹn ti sanwó máa dá owó ẹ padà fún ẹ yeah máa dá owó ẹ padà fún ẹ tó bá jẹ́ pé báǹkì ló remove tax every month that means pé working class person yẹn so wa wàá ṣáà ní wàá ní payslip wàá ní work id wa dẹ̀ ní um, wa ni national id so national id yẹn ó wà ó láti àwọn every eh, àti àwọn oníṣòwò àti àwọn working class ẹ láti ní national id to join my group that means pé law abiding citizen ní ẹgbàá tó ní kọ́ lọ ṣe ó lọ ṣe tó bá international passport àtọ́níṣòwò tó lè afford hundred and fifty thousand to join the group and international passport so kẹ́ mọ̀ class àwọn tí mo fẹ́ bárò so ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ kò lè wọ group yẹn ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ ò lè wọ group yẹn mi ò fẹ́ group kò wọnú group lénìí kan pè ẹ́ lọ́la it will be a disgrace sí mi kan ní ẹni tẹ introduce wọn máa ń béèrè recharge card ó ń béèrè data ẹni tẹ ó máa ń béèrè owó epo ó ń béèrè kinní kan i don't want that to happen nínú group mi òun ni mo ṣe sọ pé àwọn other groups wà mi ì force èèyàn nígbà tí mo ti drop kìíní yẹn àwọn bíi mo ti láwọn méjì ńlẹ̀ tẹ́lẹ̀ àwọn méjì tún ti pè mí wọ́n ti ẹ̀ send gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì wọ́n send ẹ̀ sí mi ní that means pé àwọn kan wà nílùú yẹn tí wọ́n ń tọ́ jẹ́ pé wọ́n jẹ́ law abiding city they deserve the best tí wọ́n ní gbogbo nǹkan tí mò ń sọ yìí wọ́n deserve ọkùnrin gidi bá àwọn tí wọn ò dá ń bẹ̀ wọn ò jẹ́ káwọn ọkùnrin gidi gan lajú rí àwọn obìnrin tó dáa so the essence of my group you can join any other group if you don't have all, all of those things tí mo ti mention mi ì force èèyàn <laughs> mi ì force èèyàn ó dàbí pé UK group me mo ṣe jí lẹ́nìí mo ti wá more than twenty people To fe register send your account send your account send your account àwọn tó dẹ̀ wà nínú group yẹn gan àwọn gọ́gọ́ fúnrara wọn àwọn ló ń ló ń eh, recommend group yẹn fẹ́ lòmí tẹ́ bá rí mi ti bá gbé update wá bóyá mo ní shortage of àwọn èèyàn from that place ni ṣe mọ̀ pé àwọn tó wà ní around London wọ́n máa pọ̀ so irú Cardiff tí mo drop ní sí mo fẹ́ ọkùnrin ní Cardiff mo lóbìnrin from Cardiff but mo fọkùnrin ní Cardiff mo fọkùnrin àtobìnrin ní Derby but mo láwọn obìnrin tó pọ̀ ní àwọn obìnrin tó pọ̀ láyìíká London kọ̀ọ̀kan but irú kíní ó strange kò ṣe kan tí ọpọlọ tí èèyàn ń ṣe so ló ṣe dàbẹ́ ni pé àwọn to. wà lá àwọn èèyàn nínú group yẹn ló recommend ẹ̀ so for Nigeria pẹ̀lú wàhálà tí mo wo mo ń bọ̀ ẹ play voice note kan fún yín má dàbí pé bí Olúwa ẹ̀ parọ́. màá play voice note yẹn fún yín kó má dàbí pé ó ń sàsọdùn ẹ mi kúkú mọ̀ pé mo fẹ́ ṣe show yìí màá play voice note yẹn fún yín. gbọ́ èèyàn kan ti send voice note sí mi láàárọ̀ yìí. ń bọ̀ ah, ẹni sùúrù o bó ni voice note yìí wà. Ọ̀gá, ẹ káàárọ̀ mà ẹ god bless you thank you for the the creation of the group um, it's a good one mo tẹ like it. mo really like the group yẹn gan it's matured and um, just like bẹ ṣe Wakama, sọ fún wa ká máa post nudity or stuff. káàrọ̀ máa ti ẹ kò ṣàánú hmm, àwọn èèyàn ń béèrè pé ẹ upload o. no ok lè ah mo sọ ó dànù ah kódà gan mo ti rí tí mo like ẹni yẹn gan ló náà like mi. mo fẹ́ kẹ́ gbọ́ láti rẹ̀. ah mo ò sọ́wọ́ dànù ah kódà gan mo ti rí ẹni tí. mo ti mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn ń bọ̀ ó léèyàn tí ó léèyàn tí mo ṣe add láàárọ̀ láàárọ̀ láàárọ̀ láàárọ̀ yìí so if tí n bá ẹni ńlá ló ń ṣeun ńlá <laughs> ẹni ńlá ló ń ṣeun ńlá so mi ò ní mi ò force i'm not forcing anyone to join my group one fifty ni ẹ̀nà mo add yín sí ẹ má dárúkọ yín o ìṣẹ́jú mélòó how many minutes ago ni mo add yín sínú group yẹn. About, 20 uh, minutes ago. Na 20 minutes ago mo ti béèrè lọ́wọ́ yín pé ìjẹ́ ní value fún owó yín kí lẹ fi kí lẹ sọ fún mi láàárọ̀ yìí. Yes, I've gotten value for the money already. Ìbá àmúgbọ́n fún yín pé the group people come cheap ẹni pé kí ni. mo sọ fún yín pé the groom come cheap at fifty pounds. èló lẹ wá sọ pé kí n increase ẹ sí. hundred pounds. so for Nigeria off one hundred and fifty ni Gaskia, mi ò fọ́ sẹ́yìn o ẹni tó bá fẹ́ ṣe kó ṣe ẹni tí ò bá fẹ́ ṣe kó má ṣe tó bá tún wá sanwó fún mi tó o bá ní àwọn kinní yẹn lọ́wọ́ tí mo béèrè yẹn má wulẹ̀ sanwó fún mi má wulẹ̀ sanwó fún mi because mo máa dá owó ẹ̀ padà nítorí pé ẹni tó bá san one fifty nínú group ebi ò pa ẹni tó bá san one fifty nínú group ìyà ò jẹ oníṣẹ́ tó dá lọ́wọ́ kò sí nǹkan tó ní kí anybody from anywhere in the world bí ò bá tẹ àìmọye àwọn mo láwọn èèyàn tó jẹ́ wípé òyìnbó náà fẹ́ òyìnbó dẹ̀ sọ fún wọn pé òun ò lè lọlé wọ́n fẹ́ fẹ́ obìnrin míì sí naija pé tó bá obìnrin yẹn bá wá sílùú yìí o kó sá ó níbi tó máa fi sí tó máa fi ríra òyìnbó ò ní mọ̀ kò sí tó kọ òyìnbó láti lọlé bẹ̀rù ń bà wọ́n láti fẹ́ èèyàn ní naija torí ìwà táwọn ọmọ àwọn obìnrin wa ń wù so ìwọ tó bá lọ́kọ̀ tó lè sọ̀rọ̀ owó yẹn tó dẹ̀ ní gbogbo kinní yẹn lọ́wọ́ èmi fúnra mi gan ni mo máa intercede mo máa wà ní àárín fáwọn ọkùnrin pé wá o lè fẹ́ eléyìí eléyìí ti ní nǹkan báyìí eléyìí ti ní nǹkan báyìí eléyìí ti ní nǹkan báyìí lọ́wọ́ apart from pé ó lọ́wọ́ láti san báyìí ó ti ní báyìí ó ti báyìí ó lè má wàá mú yín wá eh, eh, sílùú ṣe bẹ́ẹ̀ fàdé orí ni ṣùgbọ́n kó fẹ́ yín sí nàìjíríà kéde máa ṣàbíamọ ọmọ yín kó dẹ̀ máa wá síbí torí òfò òyìnbó ló fẹ́ and tó bá ní ọkùnrin tó ní tó jẹ́ british kó lọ bímọ ní kilimanjaro british lọmọ ẹ so ó lè má ní kẹjọ gbé nílùú but a lè frequency lé àìjọ máa ríra yín so ó ní gbogbo orú nǹkan báyìí Hello, join group me. gbogbo ẹnu mo fi sọ mi ìdẹ force èèyàn tó bá mọ̀ wípé number one my, my field is hundred thousand naira k number two aréyàn tó fún mi To jẹ́ pé owó ẹ̀ ò tó nǹkan kan dash mi lówó ó wọnú group yẹn ó jáde ó ní please take mo ń bọ̀. ilé mi tiẹ̀ tí pè ah, kí ni orúkọ ok mo 정뭐 àwọn náà lélẹ̀ wọn ni ẹ̀ ń pè. hello sista mi ṣebí ẹ̀yin lẹ dash mi lówó ẹ̀yin lẹ dash mi lówó lánàá. Bẹ́ẹ̀ni mà. Now bẹ́ẹ̀ni mà. Ẹ wà live o. Ẹ wà live o. Báwo ni gúrùpù yẹn ṣe rí? Ah, aunty, in fact, mi lè sọ pé the best torí sí join group rẹ̀ mo sọ mi sì join group rẹ̀ tẹ̀lé lè yàtọ̀. ṣé ẹ ní value fún owó yín. mo ní value fún un. ẹ mo ní value fún un exactly ó tọ nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. mo dẹ̀ ẹ́ enjoy ẹ̀ àwọn tó dẹ̀ wà bẹ́ẹ̀ dẹ̀ amateur people so kò ń ṣe àwọn onífrafo onísọkúsọ. nítorí wípé prize ni you won't ibi tí mo gbé sí ni i'm sorry nǹkan tó mú mi máa sọ ni wípé torí mo rí pé àwọn èèyàn kan bú mi ṣé gold ni ṣé kini kan ni ṣé kinní kan ni nǹkan kan nǹkan ọ̀tọ̀ ni kó fa àwọn èèyàn sínú group kan bẹ̀rẹ̀ sí ni máa lọ máa tọpinpin àwọn tọ́jọ wà nínú group kan máa wá bọ́ ṣe máa lù wọ́n ní jìbìtì i will not have that such group so tó bá ti gbogbo àwọn nǹkan tí mo ní o níyẹn tó o bá ní mo ní kọ́pì ẹ̀ lọ́wọ́ yeah máa ní kọ́pì ẹ̀ lọ́wọ́ máa ní kọ́pì ẹ̀ lọ́wọ́ torí tó torí for for for for security reasons ni máa ní kọ́pì ẹ̀ lọ́wọ́ ó dẹ̀ sure wípé ó wà responsible ó níṣẹ́ lọ́wọ́ ó wà reliable ó ò ní jẹ́ lébi ó ò ní jẹ́ tó máa jẹ́ alágbèdá because you can't be working in, in first bank àbó òun ṣiṣẹ́ ní zenith tó ní work oní oní uh, eh, uh, work id òun ṣiṣẹ́ ní one big company àbó ní good business ó ní work id ó ní gbogbo nǹkan intact kò wá ní ọ̀pọ̀lọpọ̀ tí ò rọ́kọ gan status yín gan ó lè má ó lè fà kẹ́ má rọ́kọ àbí kẹ́ má rí yàwó so mo sorry tó bá sound very big lójú yín ó ní sọ pé it's not for everyone it's not for everybody it's just for few selected few ẹ jọ̀ọ́ ẹ má bínú selected people ló wà fún kò ṣe fún everyone but olówó lọ́wọ́ ò ní gbogbo àwọn nǹkan yìí pọ̀ síwájú rajà ó wá lówó lọ́wọ́ o láti ní international passport you must have your work id you must have uh, eh, eh, NIN, uh, eh, your NIN your national id card and tó bá jẹ́ business person o láti máa san tax tax ìlú ẹ̀ o láti ní international passport o láti ní CAC certificate o dẹ̀ ní láti máa san owó tax fún ìjọba then you can now register with me màá rí gbogbo copy yẹn mo máa wálé wá rí tí bá wà lè máa sọ fún location tẹ máa ti bá mi gbogbo àwọn tó bá ti tó bá ti sanwó fún mi máa sọ location tá ti máa mi tá ti ẹtújọ máa ní lunch po otherwise i'm sorry that's how nigerian group bó ṣe máa rí nìyẹn mi ò máì láti má ṣe nigerian group tí mo bá réyàn kankan tó máa ṣe bẹ́ẹ̀ honestly with the group i have ó ti tó mi so all over the uk all over uk um, france germany is opened now so you can voice note ẹ̀yin imagine nígbà tí màá fi jí láàárọ̀ yìí mo ti bá well over twenty people káwọn twenty people yẹn wá máa pè mí kò possible bí mo ṣe fẹ́ gbé so voice note Um, ehm, ṣàbáríkòlò náà dẹ̀ ṣe run fẹ́yìn tẹ́ ẹ bá lè navigate dáadáa lórí ṣàbáríkòlò you can join the group àwọn kan máa kúrò ní group láàárọ̀ yìí ní eleven a.m. I have a meeting with them a video call meeting with them wọ́n ti meet ara wọn wọ́n dẹ̀ ti decide láti um, láti carry on so máa yọ wọ́n kúrò nínú group yẹn láàárọ̀ yìí so the essence of, of that group is not for you to stay there tó bá tiẹ̀ rí bó ṣe map out mo ṣe map eh, kò ń ṣe for you to stay there and kẹ́ máa chat kẹ́ máa sọ̀rọ̀ kó òbò nǹkan kan stay there get what you want and go exit ni that's the that's the essence of the group so mo ṣe sọ pé mo ò fẹ́ ṣe whatsapp group tí n bá ṣe whatsapp group quality group mi kí n pè ní one million àwọn èèyàn á wọ bẹ́ẹ̀ kì í ṣe pé kinní ni orí lèèyàn fi máa ń gbé nǹkan síta ọ̀rọ̀ mi máa ń yàtọ̀ ní gbogbo ọ̀nà láyé torí mi ò ń bà tèèyàn jẹ́ mo dẹ̀ ní mo máa ń think objectively mo dẹ̀ ní positive, positive things máa ń forí mi rojú bí mo ṣe máa destroy èèyàn lọ anyway ilẹ̀ danabit náà ó ti di one point five shabarikolo dot com ẹ̀ka àrọ̀.